الحمد لله رب العالمين خلق الجن والإنس ليعبدوه ọpẹ́ ni fọ́lọ́run ọba tó dá àlùjànnú àti èèyàn nítorí kálẹ̀jọ àjọsìn fún wa bayyana lahum tariqal khair liyaslukuhu lábẹ́ ipá àjọsìn fọ́lọ́run ọlọ́run ọba náà ṣàlàyé ojú ọ̀nà tágbà àjọsìn fún kó lè bàjẹ́ pọ́ùn náà láàrin ńlá sítọ̀ àtọ̀ríkọ̀ ṣar ọ̀nà aburú ni níyẹ̀jì tẹ̀nìbù kálíbà yàgò fún kálíbà kúrò ń bẹ̀. wàjáàlá ahùn mọ̀dáríkà wàháwà ọlọ́run fún wa ní ọ̀nà tá a gbà máa ronú máa tí ò dáa. ìyàrífóònù bí agbọ́ọ̀rọ̀ mi wà náà fìn táàfin máa tí ó jẹ́ aburú tó lè kó ní ara bani àti nǹkan àǹfààní wàlúkẹ́rù wàṣọ́rù táàfin máa dáadáa yàtọ̀ sáì dáa ọlọ́run fún wa lélẹ́yìn náà. lọ́fi sọ wípé inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an ọlọ́run ní adá ọmọ èèyàn suratul insan aya kejì sí kẹta adá ọmọ ènìyàn láti bí àtọ̀ tá a rò pọ̀ mọ́ takọ akọ àti tabo tá a rò pọ̀ mọ́ra wọn torí pé wò. àádánwò inú ilé ayé àdánwò náà làwa wà fọjá àyìnà wùsẹmí àmbásó ìrọ Ọlọ́run ní ká máa gbọ́ ó sì ní ká máa rí ara ingredients nìyẹn ara nǹkan èròjà táàfin sọlọ́run táàfin jìnnà sí ní tí ó bá bẹ́ẹ̀ sin Ọlọ́run bá mú nìyẹn òun ní rí àti ń gbọ́ kódà ó sì fún ẹni tí ò létí tìta ní tinu si fi ń gbọ́ ẹ̀rí pé gbogbo wọn náà wọ́n mọ̀ jẹ́yàn láyè tó ń ta ìlójú àtà ìlétí kan fi jẹ́yàn láyè wọ́n fi jẹ́yàn lábẹ́ ẹ̀sìn ọlọ́run náà iná adéyiná òsèbí ọlọ́run láàtọ́ sọ́nà àfimànà tó tọ́ ìmọ̀ ṣáàkìrọ̀ ń wá ìmọ̀ kàfùrọ̀ ọwá ṣeéṣe. kó jẹ́ pé òun ló ń sẹ́sà abẹ́ ó sì jẹ́ tí ó mọ̀ dúpẹ́ fọlọ́run pẹ̀lú sísìn wà ìmọ̀ kàfùrọ̀ àbí kó kọ́ tọlọ́run tó jẹ́ pé òun ni ó máa má dìsáìdì bẹ́ẹ̀ kẹsẹ̀ pé nítorí pé lánàá ọlọ́run ọlọ́run bá wa tó rán ànábì ọba tí olórogún ni Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́rú rẹ̀ bíṣẹ́ rẹ̀ azka man salla wa sọ òun ló dáa ju gbogbo ẹni ọlọ́run kọ́ máa sàgbà sọ̀láàtù wa kó gba ìyáàmù wa. wàsáà bayna sọ́fà wàlmárùwà wà á kọfà bílẹ̀ mọ̀ ṣáàrì wà tọ́ọ̀fà lùbẹ́ẹ̀tì haram. ànábì ló lóore jù ní gbogbo ẹbí ń jọ́sìn fọlọ́run pátá nínú gbogbo nǹkan tá à ń ṣe lẹ́sìn lórígun àti nínú fílà sallallahu alaihi wa ala alihi wa sahbihi ọlọ́run bá ní sàlékún kí á ti gẹ̀ fún o àtàwọn sàábì rẹ̀ àtàwọn aráalé rẹ̀ àyímọ́tìlúhúdà ọmọ sọ̀rọ̀ bí hùwà dọ́là àwọn lasáájú gbogbo àwọn àyímọ̀ lórí ojú ọ̀nà mọ̀ tó jẹ́ tọ́lọ́hún àwọn náà tó pa òkùnkùn wàsálàmù nínú kẹsì rọ aládàáwà ẹ̀yin olùgbọ́ mi lápájú lọ ìyọmọ yá mi ní Islam hadisi tí màá mú wáyé alhadis alqudsi ọ̀rọ̀ ọlọ́run ni ó tún ga ju ọ̀rọ̀ tànábì lọ sallallahu alaihi wasallam hadisi náà ó jẹ́ ti hadithu Abi Dharr radiyallahu ta'ala anhu àdéhùn bàbá zari àlìgìfárí ọlọ́nkọ́ mọ́tà àbáyọ́nù sí fi máa yàrá wíìlì nínú nǹkan tánàbí gba àrọ́bì azawajá látọ̀dọ̀ ọlọ́run ọba eléyìí ni ìpele kejì nínú ọ̀rọ̀ òun tún ju ọ̀rọ̀ àtànábì lọ àmọ́ kò tó alukuran karim ọlọ́run gangan ní sọ̀rọ̀ yìí kò kà sínú alukuran karim ni àwọn ẹ̀kọ́ inú ẹ̀ làwọn fẹ́ sàmúlò níwọ̀n bá dùn bá gbà wá mọ́. ya ìbárají ọlọ́run lẹ́yìn ẹrú sìn mi ẹ̀yin ẹ̀dá mi ala nínú ìdánilẹ́kọ̀ọ́ wa iná àti sọ̀rọ̀ azulm àbòsí ọ̀rọ̀nà míì ló tún gbà wáyé mo ṣe àbòsí lórí ara mi ọlọ́run ò ní ṣàbòsí fáwọn ẹ̀rú ẹ̀ waja'altu bainakum muharrama mo sì sí léèwọ̀ láàrin ara yín fàlàtà rọ̀ lámù ara yín ọlọ́run sọ náà parí kí n sọ àmọ́ ọlọ́bù kàbíbọ̀ láàmìlélẹ̀ àbí ọlọ́run bá rẹ̀ kì í sọ ọba alábòsí fún ẹrú ọlọ́run ti wá sí àbòsí náà léèwọ̀ ìtumọ̀ kọ́lọ́run ti léèwọ̀ ní pé ẹni tó bá ṣe yóò jìyà ọlọ́run ẹni tí ò bá ṣe ìyẹn àbòsí yóò rí ìkẹ́ ọlọ́run ọlọ́run dákun mọ́ sí wáyé alábòsí. yá ìbáàdí ẹ̀yin ẹrú sì ní ẹ̀yin ẹ̀dá mi kò lókùn dọ́ọ̀lù gbogbo yín lẹ́nu ìlà mọ́nìhàdáyètù àfẹnjú mo bá tó sọ́nà tí mo bá fi mànà fàṣàdúnì ẹ wá mi lólùmọ̀nà àdínkù ń tọ̀ ẹ́ sọ́nà eléyìí túmọ̀ sí pé gbogbo bọ́tà bá wà láyé láàmú ọlọ́run lẹ́ni tí ó fún wa mi ò tí yẹ nìkan ìṣòro pa lè rí yóò sọ pé èmi ti mọ̀nà tán ẹ̀yọ̀ mi kò níbi gbólóhùn pé ẹ máa wá mi lórúkọ sọ́nà ìrì àti lè rí. yà ìbáàdì ẹ̀yin ẹrú mi o kò lókun já ẹ gbogbo yín lẹ́bí ń pa ilà mọ́nà àfẹ́hàǹtù àfẹ́ni tí mo bá bọ́ yó fàṣàfìrìmù ní òsìrìnùkùn ẹ wá mi lẹ́ni tí ó bọ̀ yín ìmọ̀ bọ̀ yín à ń bọ̀ wá síbi àwọn àlàyé ní ìfọ̀túwẹ́wẹ́ gbogbo yín lè ń pa gbogbo yín lè lé bi yá ìbáàdì àfẹnití ìbá sọ ọmọ dama ti mọ ọwọ lẹnu ti mọ ọwọ lẹnu ti sì ń bùkátà kó jẹ àárọ̀ fún ebi tọ̀sán ó dé torí pé níbi àìlágbọ́yé ẹ̀sìn ọlọ́run tẹ́lómi bá ti yó ó di kó máa tàpá sọ̀rọ̀ ọlọ́run. kò sí nǹkan kan ní ìtọ́ ní ìdúpọ̀ yóò lọ ọ̀lẹ́ àkọsí sẹ́lómi ní ìdúpọ̀ yóò lọ torí ẹ̀ máa rọ́pọ̀lọpọ̀ àwọn elébi lábẹ́ pé ìtọ́lọ́mọba tó nílò ni o pé ẹ̀dá kò fi rẹ̀ lọ́lọ́run wí ọ̀dà ìjókòó náà tàbá bọ́ àti náà ẹ jẹun bí wàá ti bá sì mọ̀ bí wákàtí méjì wọn jókòó ẹ̀jẹ̀ wọn yóò tán tàbí kẹ́ fún ọ lóúnjẹ pé kẹ́kẹ́ lẹ́yìn oúnjẹ wà sí wà lẹ́ẹ̀kan pé jókòó tán jókòó wọn ibi ló dáwọn jókòó tàwọn tí ò nínú àwọn tó ti wáyé gan táwọn ọ̀rẹ́ dì àwọn ló wá kú àwọn ọlọ́run máa ń rìfà àti púpọ̀ jù nínú àlùkòrán tí wọ́n pè ní àyèmọ́lá òkú pé ńgbà tí arán òjíṣẹ́ sí wọn tán àwọn ọmọláwò àwọn aṣọ àwọn bọ̀rọ̀ kìíní àwọn ní màmá dìktéètì pé ṣé òun ní ìkàtọ́ sọmọ́sí tó mú wa náà òpó nínú ìwọ̀nyí ìwọ yóò lérò wèrè níwọ ni aláwọn ti sàfíwọ bí mo ṣe ń wí hùn mi ò fi kún o wọn sọ bẹ́ẹ̀ sáwọn òdìsí Ọlọ́run láwọn tó yóò tán irú ẹ̀ ń bẹ láwùjọ wa iná tó ní yóò sì máa bẹ sálùkù àwọn òdìsí àkàlẹ̀ mọ́ta ni ó fẹ́ wò mọ́ láàrin àwọn kan yóò tán wọn fẹ́ gbọ́tọ̀ lọ́hùn ebi ń pa àwọn kan ni wọ́n fi wá gbọ́tọ̀ lọ́hùn tẹ́ ti yóò tán wọ́n padà lọ ó wá kú ká mọ ta ló yó tó sì ráàyè tọ́lọ́n sálẹ̀ bí ń pa tèsí pé ibi gan ló dè mọ́lẹ̀ nínú èdè ọlọ́run àmọ́ náà sọ fún wa yìí pé gbogbo yín ni lélẹ́bi o àfihàn tí mo bá bọ́ ọlọ́run mọ́sà bọ̀ wá ọlọ́run mọ́sà tó wá. yá ìbáàdì ẹ̀yin ẹrú sì mi kó lókun àrùn gbogbo yín lẹ́wà ní òhò ilà mẹ́ǹkà sáwòtú àbẹ́ tí wọ́n bá dáṣọ fún pàṣàkùsù ni ẹ wá lẹ́ni tó mọ̀ dáṣọ kí n dáṣọ bọ̀ yín ẹ wá mi lálásọ ẹ bẹ̀rẹ̀ aṣọ lọ́dọ̀ mi kí n má fi yín sí òhò òsìkùn kí n sì dáṣọ bọ̀ yín láà yàyìnbá àjẹyìn ẹrú sí mi o ìnákun tó ti ó nábì láìlì wa nahar ẹ̀yin sátìsí lọ́sàn-án àtòru second passing plural táwọn olóyìnbó ṣe máa wí nígbà tó lọ́n sọ pé tí lọ́n sọ pé tòkùtì òònà mi lẹ́yìn ó bá gbogbo wa gbogbo ọmọ ádámà generality of mankind kò sẹ́yìn tọ́rọ̀ kọ̀ọ̀kan tó lọ́n sọ yóò bá wí gbogbo yín òun wà nínú àṣìṣe ó síra ṣùgbọ́n agbọ́dọ̀ síbẹ̀ yẹn náà mọ́ lọ́hùn nígbà tó lọ́n bá wàá sọ yìí ẹbọ́ náà ló tó àwọn kan pé làyà fún náà lọ́wọ́ àmọ́ àmọ̀rọ̀ ọ̀hún wàyà fún alóòna máa yóò máa rùn ún wọ́n yí apọ̀ ọlọ́run ẹbí ìfẹ́ ní tábà pa wọn tábà pa wọn láti wọn máa ń ṣe àwọn apọ̀ ọlọ́run bá wíwà àwọn ni àwọn tán wà ní àlùmọ́láwò lè àhálà àwọn tán ń bẹ lókè tọ́lọ́n bá fẹ́ wọn sórí lè àmọ́ wọn àwọn ni màláìka ìwà lọ́lọ́run bá ń sọ yìí ìnákùn tòkìtìhónà tòkìtìhónà bìlẹ́ẹ̀lì wà nàá ẹ̀yìn tí ẹ̀yìn máa ń ṣàṣìṣe lọ́sàn-án àtòrò wàhánà akérò dùnú bàjẹ́ ní a èmi sì lọ́ba tí máa ń forí ẹ̀ṣẹ̀ jìnnì tán yányá pàṣàfìrò ni ẹ máa wá mi lára foríjì àwùjọ làkùn ń foríjì yìí ẹni tó bá mọ̀ pé òun jẹ tóun ṣe yóò wọlé ọ̀nà lára foríjì ẹni tó bá mọ̀ pé òun kópa níbi ìnira yóò wọ lọ́nà láforíjì tó bá mọ lọ́n oníbùjẹ́ pé ẹnì kan sọ ní gbogbo ìgbà ẹ̀sìn ni ó rẹ́gúléètì ayé tá a wà yìí àtàyé ti ń bọ̀ ìtì kàdéèsì tán o mo fẹ́ kà tán kí n tó sọ̀rọ̀ mi lè tásìkò bá wà. yá ìbáàdì ẹ̀yin ẹrú mi ò ìnákùn láǹtàbùlógù dórí gbogbo yín ò lè mírí la pàtàkì òru ni ẹ tó ẹ mélòó ni èmi mo dá yín ẹ kápá kẹ ẹ mìíràn ábèlè bẹ́ẹ̀ fi nira kàn mí wàlá ń sábìlógò náà fún yín ẹ lè sèmi láǹfààní kan ẹ kápẹ́ pàtàǹfààhùn ni níbi tí pẹ́ tẹ̀ wá sèmi láǹfààní kan mọ̀ pàǹdé ya ibadi ẹ̀yin ẹrúsìn mi lẹ́wọ̀ anna awwalakum gbogbo yín látòrí ẹni àkọ́kọ́ yín wà áàkìrọ̀kùn àtẹni tá a dá kan yín wà ínsàkùn àtẹ̀yànú yín wàjínàkùn àtàlùjànúnú yín kánú àlà àti kọ̀kọ́ lè rọ́júlìn wà hídì mínkùn gbogbo yín wá kójọ wá tẹ̀lé nìkan tó bẹ̀rù ọlọ́run nínú yín ẹ fi so lórí pé òun ẹ̀ wá tẹ̀lé ẹ̀ mọ̀ sìn dákun mọ̀ júwe ìlànà ọlọ́run fún wa táà fi sórí ráyà tàlùkìyàmù mẹ́rin dáadáa dáríkà fi múlùkì ṣe à léyìn ò lé kún lọ́lá o kí ogun yín fi sùjú kó mọ̀ sálà kó lórí ilẹ̀ mọ́ kò lé kún. ya ibadi ẹ̀yin mi ẹ̀yin ẹ̀dá mi law anna awwalakum tó bá pé ààrẹ ni àkọ́kọ́ nú yín wa akhirakum àtẹni tó kàyìn nínú yín wa insakum àtẹyẹn nú yín wa jinnakum àtàlùjẹnu nù yín kánú àlà afjari qalbi rajulin wahidin minkum ẹ wá fẹ́ nìkan sàárẹ̀ ẹ wá ẹ náà kò dín kankan kù ní wọn láàrin bí masajidu mosque mo ṣe jẹ thousands àbí billions tó láyé wọn á pe àdánù àwárí nìkan kan bẹ gbogbo yẹn wá ní òòṣà lẹfẹ sìn igi lẹfẹ bọ iná lẹfẹ sìn mẹ́rin pọ̀tọ̀ dáríkà fi múlìkì ní múlìkì ṣe à kò dín kankan kú ní wọn láàrin kò sọ pé mọ́jọ́ ọlọ́run ìyá ìbàdí kò tí ì tán o ẹ̀yìn ẹrú mi làwọn àna awalakum hmm, Allahu akbar látòrí ẹni àkọ́kọ́ nù yín bàbá ńlá wa Adam wa akhirakum àtẹni tí ó wà tí ó láyé kàn nínú yín wa insakum àtẹ̀yàn nù yín wa jinnakum àtàlùjànú nù yín kọ́mú fi sa'idin wahid ẹ wá gun bìkan fasa àlùú ní ẹnìkọ̀ọ̀kan yín wá ń béèrè orí lọ́dọ̀ mi fa a'taytu kulla wahidin mas'alata mo wá ń fẹ́ ní kọ̀ọ̀kan yín ní ti ń fẹ́ ma naqata dhalika mimma 'indi eléyìí ò dín kankan kò nínú tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ẹlẹ́dàá yín illa kama yanqusu al-mikhyatu idha udkhila al-bahra àfi tó bá lè dínkù tábẹ́rẹ́ bọ òkun ẹ̀rí tàbí kó jẹ́ pé kò nítumọ̀. kò tí ì o yá ìbáàdì ẹ̀yin ẹ̀dá mi ẹ̀yin ẹrú mi ìnámà ìyá àmàlùkùn tó iṣẹ́ tẹ̀ ń ṣe yìí nígbà tá a ta yín sínú ilé ayé àdánwò yìí àwọn tẹ́wọ̀n yìí kò sí àlákùn à ń dé o kò sẹ́ni tó nǹkan jọ lọ́n lọ o tó mọ fi ìyá ẹ̀ sì faman wájàdà fáyọrọ ẹni títí ẹ bá dáa tó rábọ̀ rẹ̀ gẹ́ pàlí ahmadillah kó dúpẹ́ fọlọ́run wà man wájàdà ghayra dàlẹ́ ẹni tó bá jẹ́ pé dàkejì ẹ̀ ní tiẹ̀ aláyàlú mẹ́nà ìlà nafsa kó má bọ̀ ẹnìkan àfárá ẹ̀ olóṣìṣẹ́ olúfọwọ́ rẹ̀ fa rawahu muslim àdéhùn yẹn gùn náà muslim ló gbà wá nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àwọn àdéhùn ìyà àkọ́kọ́ tanzihu Allah wọ̀nà ayò lè bá di àyìn yàtọ̀ ní bàbá àdùn bá dọ́ ọlọ́run bàbá lòun ṣàbòsí ó sì kọ̀ fẹ́ àwọn ẹrú ẹ̀ níbi kí àwa náà máa ṣe àbòsí ara wa àbòsí sì ni wádìí òṣè fi ìwọ́yẹ̀rì mọ òbẹ̀rẹ̀ ká fi ìka tí ò tọ́ sínú ká fi remú ibi tí nǹkan ò sí ká gbé kabẹ̀ ntí jábòsí nìyẹn nínú Sahihain Sahih Bukhari àti Muslim ó wá nínú àdéhùn ọmọ ọmọrùn tó gbọ́dọ̀ sọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sọ wípé iná zolima àbòsí zolomọ́tún yawmal qiyamah òkùnkùn ní alábòsí ó bára wọn òkùnkùn àbòsí náà sì ni tó bá dúró gbọ́dọ̀ kìyàmà. nínú sọ̀rọ̀ Bukhari àdéhùn àbí òrẹ́ta rọ̀bí ọlọ́wọ́ tààlà àní nàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sọ wípé mọ̀nkáàsì ẹni tí nǹkan ọmọ ìyá rẹ̀ bá ti ramọ́ lọ́wọ́ nílànà àbòsí fali yatahallal minha kó tura alẹ̀ fún bẹ́ẹ̀ fa innahu laysa samma dinaru wala dirham kò sí dinaru àti dirham kò sí pounds àti náírà àti dọ́là lọ́jọ́gbẹ́lọ́ kìíyàmà min qabla an yuqada li akhi min afanafi kó tó di pé àgbà dáadáa ọmọ ìyá rẹ̀ ká tó gbà á ká tó gba dáadáa rẹ fọmọ ìyá rẹ tí o lè rí kankan dá padà fún lọ́jọ́ gbéra kìí àmọ́ ká tó gba dáadáa tó o bá ṣe sẹ́ẹ̀kọ́ tó bá tẹ̀ ní dáadáa tó ṣe nù. fa in lam yakun lahu hasana torí tó o bá wá ní dáadáa ó kò dà mí sẹ́yìn àti àfíì àgbà ẹ̀sẹ̀ ń tẹ́ni tó ṣàbòsí fúnṣẹ̀ láti fúyẹ́ ọrùn tiẹ̀ pàtó rẹ̀ àti àlè àwọn àdàpọ̀ bàbá òkú ń bẹ lọ́dọ̀ alábòsí òṣùwọ̀n rẹ̀ nínú wà kú abala àkọ́kọ́ nìyẹn tàbí ká ṣàgbéyẹ̀wò àbí tó ti ẹ̀kẹ́ ròmọ̀ ọ̀pọ̀ máa dá mọ́nì. abala ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìtanijí àdéhìsì tó jẹ́ tọ́lọ́run bá wà yìí subhanahu wa ta'ala bayanu tikọ́rì lè bá ila Allah azza wa jalla fi hidayatihim min ad-dalal wa min al àlàyé wà ń bẹ̀ wípé kò sẹ́ni tó lè tọ́ wa sọ́nà kò sójú ọ̀nà tá a lè tọ̀ ìlà <clears throat> fi pé ìdánilẹ́kọ̀ọ́ wa yẹn tó wúlò sàlà ọ̀nà ọ̀la tí a bá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kò sí ọ̀la mọ́ mo fi títóbi ọlọ́run búra tí a bá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ mi táyé ń lọ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbógun tẹ̀sí kò sí ọ̀la o kò sì sí gbàlà láwọn kan ti máa ń wí o torí àwọn yẹn tó máa ń wí pé ọ̀rọ̀ gbàlà ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o ẹ̀sìn ní ṣáájú gbàlà kọlọmọ jẹ́ kí ọ̀rọ̀ wa kó wà lélà káyé wa ẹ̀sìn ní ṣáájú gbàlà gẹ́gẹ́ bí sáfíìsì ṣe ṣáájú pẹ́ńṣọ̀n àwọn kan ti work tired thirty five to forty years aláwọn bàbá bàbá mi bí sẹ́jọba wọ́n fẹ́ kú síbẹ̀ nípa torí pé wọ́n ní wọ́n fi thirty eh, age of sixty five years iṣẹ́ ìjọba lẹ̀ wọ́n wá ń panabiti ìwé wọn tí o wọ seventy ẹlòmíì nígbà tó rí i pé kìíní ò ṣe súnmọ́ ìwé ti kún ó gbà fọlọ́n ló fi ṣiṣẹ́ ìjọba lẹ̀ o kò sí sílọ̀ wọ́n fẹ́ kú síbi iṣẹ́ ìjọba ọ̀ fẹ́ kú síbi ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn yẹn sóyé. So ó dífíkọ́ọ̀tì fún wọn lábẹ́ àbòsí láti gba pension ó dífíkọ́ọ̀tì láti rí pension gbà. àwa ní kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀gbàlà ni sígbàlà máa ń wá láì sí lọ́n ṣáájú sí pension máa ń wá láì jẹ́ ex-servicemen àbí ex-serviceman tẹ́nìkan bá lóun lọ́jọ́ lórí òjò wọ sẹ́wọ́ntì wọ́n gbọ́ pé lókà gọ̀ọ̀mì ti ń sanwó òun náà bá lọ agbọ́pẹ́ ti ń sanwó ni wọ́n ní káàdì yín dà káàdì wo níbo lẹ ti rìtáyà ẹ̀rí bó ti pẹ́ tó bó ti pọ̀ tó lọ́jọ́ orí náà bẹ́ẹ̀ wọ́n ti yẹ̀yẹ́ ẹ̀ lọ́lẹ̀. ìntàfẹ́mọ̀ ni pé tí a bá ti ka ẹ̀sìn fún mọ́ gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi láwùjọ yìí kò sí ọ̀là mọ́ in fact kò a wà ẹ̀yin wọ́n ń ṣe bí ọ̀tọ̀ ń sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin yorùbá náà ti sọ ẹni àfa tó níyàn ń mu ọmọ rẹ̀ ò ní jẹ tíra nítorí kábúrú mọ́ kárí wa náà láti máa sọ̀rọ̀ láti máa sọ tọrọ láti máa bára wa ní òfin ẹ̀ka àfihàn kankan pamọ́ tó jó dòdò nítorí kábúrú àbí ọ̀nà àbí ìbínú ọlọ́run nígbà bá ti dàgbà dé ọlọ́run sí ìbínú torí a rí àpẹẹrẹ àtàgbọ́yé ìbínú ọlọ́run lórí àwọn àlùmọ̀ tó kọjá lọ orílẹ̀-èdè wa tá wà yìí artificial gbogbo aburú tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ artificial tó bá yẹ pé òsì náà ló gbogbo débi tó gbogbo dé artificial poverty ni sòye tó bá yẹ pé ìnira kan là ń rí tá à ń fi hàn tá à fi tá à ń fi èèmọ̀ tá à fi kanra wa àwọn kan kírètè ìsì àwọn èèyàn kan ni tolóṣèlú wà bẹ́ẹ̀ tàwa aráàlú tààrà wa lè mọ̀ gẹ́gẹ́ báwọn èèyàn ti máa ń sọ pé àwa náà là ń tera wa ìnira tá a fi tara wa pọ̀ ju ìjọba lọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò tí ì ìdùnnà lọ. nínú àpẹẹrẹ ìbínú ọlọ́run ọlọ́run dákun mọ́tà tó wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àrùn wà bẹ́ẹ̀ bílíọ̀nsì ó ti kú mílíọ̀nsì ó ti kú kẹ́tọ́ máa sọ pé ẹ wò bá fòrò àpèjúwe kan ibi tí wọ́n ti kú jù ibi làwọn kọ́ńtì tán pè ní developed country ibi àwọn ti kú jù ẹlòmíì ni wọ́n fẹ́ kú nígbà tí kò rówó sí ìdí àdìgbà tó lọ tán láwùjọ gidi àwà fún ìnira tí ń rí látara àbòsí sóyè. So, yeah à ń gbà tí èèyàn mánéjì tó ṣiṣẹ́ ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ó ọ̀sán òru ìrìn àjò orèwójọ orèwójọ gbogbo tó rẹjọ ojú tó mílíọ̀n lọ pé lọ́ba di yáwó nínú kíni nínú àkáǹtì yahoo àti yahoo plus lọ́ba di yáwó àwọn ọmọ kan ń sẹ̀ wọ́n sì ń gbé wọ́n ń gbé àwọn agbófinró ṣépè wọ́n wọ́pọ̀ èrò wọ́n sì ń gbé àwọn ọlọ́pàá àti pé wọn ò sì kódà wọn ò yọ sọ wọn ò máa ń dì pé àtẹnìkan tó jẹ́ uniform man sì ń bẹ nínú ọkọ̀ àwọn ọmọ tí ń sọ̀rọ̀ gan wọn máa ń dì pé kódà kẹ́nìkan wọ sọ sójà torí pé wọ́n ṣe àbòsí kan fún wọn tó lágbára wọ́n sì ń na aréèdì gbogbo tó ṣẹlẹ̀ wọ́n ní báwọn ti wọkọ̀ yìí táwọn wọkọ̀ yìí àwọn ti san one hundred and twenty thousand láàárọ̀ lọ́gbọ́n táwọn ò bá fi owó yẹn kalẹ̀ àwọn ò rò fáwọn pé wọn ò sì fi bò àwọn wá wò pé mo lọ̀rọ̀ ń lọ yìí àwọn ankọ́fọ́ sì ti wà láwọ́ àwọn tó sì ń fọlọ́run bá búra pé àwọn ṣẹ̀ṣẹ̀ tún pé àwọn èèyàn wọn kan gbà tán gbowó tán pé ẹsẹ̀ nìyí báyìí fún wọn àlọ́bí tá à ń lọ mọ́ o àti padà bọ̀ wálé wọ́n lọ síbi wẹ́ẹ̀dì wọ́n ní tó ṣẹlẹ̀ tán ní ìsín ní ìsín káwọn tó wọkọ̀ yìí làwọn sọ yìí wọ́n ní àwọn òfẹ́ mọ̀ bóyá nìkan wà náà kọ́ àbọ́lọ́pàá kan àwọn èèyàn kan ti ń sọ fún wa pé ẹ ti sùúrù ẹ ti sùúrù. dókítà bá ń sọ pé àbòsí àbòsí ẹni tí ò bá rí ìnira àbòsí gan-an lè má mọ̀ fún àbòsí ìyàn jẹ ẹlòmíì lè má mọ̀ mo sọ ọ́nà àwọn ọ̀daràn lẹ́kọ̀ọ́ mi tó lọ torí pé nìkan fẹ́ yàn yàn ló fi lọ kéwòn tó o fẹ́nìkan sẹ́yìn ẹ̀jẹ̀ ló fi lọ́jọ́ àyàn ní àtọ́lọ́pàá ìnámọ̀lẹ̀ àmọ́lò bìnnìyà gbogbo sẹ́sìn ṣe á jọjì according to his intention sáà náà fi sọ yẹn ó kárí gbogbo bá ti fẹ́ lọ ayé lásìkò ìdílé mi torí pé ẹnìkan fẹ́ pa owó òòlù kónkó ló fi sọ́ọ̀gù láti lọ sòṣèlú ó ní gbogbo tó bá wà àtọ́kọ̀ òun fún kódà tó lakún fún àyàn lọ ó ti sọ́mọ́ òun gbọ́dọ̀ di tó wọn bá bẹ̀rẹ̀ látòkè wọn bẹ̀rẹ̀ nípa tó wọn ti dókè ó sì ti wà nù sísẹ́m àwa ti ń wo àwọ̀ èèyàn pé yìí ni èèyàn jẹ́ ká bà tọrọ jẹ́ ká bà sọ̀rọ̀ àyẹ̀wò tó fi débẹ̀ ọ̀tọ̀ ní bí a ti tẹ̀lé àkèfà èèyàn àwòrán èèyàn là ń wò wa ní ádámù ìyá wa ní hawa à ń wo àwòrán yẹn àmọ́ tí yẹn ti pé by all means and, and all at all cost òun fi àwọn èèyàn jẹ ayé yìí wọ́n sì ń hùwà bẹ́ẹ̀ àbẹ́ni tó wò pé jálàbí lóye iye nǹkan wò iye ẹsẹ̀ wò iye ṣíṣe jálàbí pé wọn àtọwọ bá gun jíìpù kéwòrè òun lálùbáríkà nù ó sì kíw tó ní lówó ó sì kíw tó ní lówó kéwòrè òun lálùbáríkà nù ẹ jìnnà sí ẹ sá fún ẹ sá fún. ìran kejì nìyẹn ọlọ́run ní kò sí pé kò sọ́nà bẹ́ẹ̀ ó sì mọ̀nà tó tọ́ àfi kó jẹ́ pé ẹ̀sìn lájúwe fún un ìjọba ẹ máa gbọ́ ẹ̀sìn tí ìjọba bá ń sábà ti gbógun tẹ̀sìn wọ́n ti gbógun ti ayé àtìgbáyé gbádùn ọmọ èèyàn mo fi títóbi ọlọ́run búra àgbọ́yé ẹ̀sìn ó lè gbàgbọ́n lọ́wọ́ gbogbo èèyàn níbi tí sọ́jà ti lè mọ́ ìbọn gbà tó wáyé kí wọ́n fi ẹ̀sìn bọ́ àwọn ọmọ láti kékeré láti nọ́ọ̀sì olùkọ́ tó yẹ kó pọ̀ jù nínú gbogbo skul pátápátá torí ànímọ̀ tí wọ́n àti ìdásọ́nà àmọ̀ ní solution wa o òun ni àwọn tó kàn yẹn lẹ́sìn lẹ́sìn òdodo irọ́ lélẹ́yìí mọ́ pa àbòsí lélẹ́yìí mọ́ sí ẹ̀tọ́ tí ẹ kọ́ dá padà fún un tó sọ yẹn kò dáa sọ pé sọ́ọ̀rì wọ́n wá mọ ọmọ yẹn ńlá láti kékeré ẹ wá nírú ọmọ yẹn ni wọ́n wàá lò ní ogbó àbí lójú títì láti máa àwọn yẹn lé mọ́ kò fọ́ síbò tá a bá rí gbogbo ọmọ tọ́ tọmọ eighty bá gba títọ́ tọmọ twenty useless nínú percentage ta níyẹn ojú òsì twenty yẹn láti wọ aládé. àwa ní ọ̀gá english ti wà ṣùgbọ́n ní ọ̀gá math ọ̀gá science ẹ lọ bèrè ẹ lọ kó bá ń tètè jọ ẹ lọ wo ẹ sọ pé aláwọ àgbàrú tẹ bá gbọ́ ìwé tẹlómi kà tẹ bá gbọ́ tẹlómi ìbàdí níbi ìjọ ọ̀nà ìwé tí ò sí kí wọ́n tẹ̀sí kọ́ wọn ọwọ́ àdìkan máa lé àwọn olùmọ̀ káàkiri àwọn tí ń bá wọn ṣe wá sí sọ fi ṣe wá sí ẹ mọ̀ pé ibi tó burú dé yìí àfihàn pé wá sí òkàtà ńlẹ̀ ni nílẹ̀ haúsá nílẹ̀ yorùbá nílẹ̀ ìgbò ọ̀lẹ́ àfihàn pé wá sí òkàtà ńlẹ̀ ni tó bá di káwọn yorùbá tó ẹ bá gbógun kẹsì pátápátá káwọn tó fẹ́ sọ̀rọ̀ lọ́nà lò lè sọ ọmọ náà ó kù kéèyàn máa ó kù káláyọ̀ máa máa gbé àbí tí fe fẹ́ sọ̀rọ̀ ìjòkó ní túláàsì pé ayé ò sì gbé mọ́ ẹni tí ò bá ráyè lálọ tí ò bá ráyè kó nàìjíríà tí ò ráyè kó bẹ̀. kẹta bayanu anani ibada láti rona àyùn ti rú ilẹ̀ ọlọ́ iná fún àwọn ọ̀làdọ̀rọ̀ ẹ lágbára kan àbí ìnira kan fi náà kan fi iná ni ẹ wọ àwọn mo ní wàhálà ìtàmà lágbára mi wọ́n lè sọ pé kọ́sàn tẹ ògbẹ̀sẹ̀ ń kulẹ̀ yín mọ́ so lùkọ́ tó bá so ọsàn tẹ́ ẹ̀mú náà làárẹ̀ mu wọ́n lè sọ pé kí bẹ́pẹ àtọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ìkúlẹ̀ yín kó mọ́ so lùkọ́ tẹ́ tó dé ẹ̀tọ́ yẹn dùn yàn èèyàn tó ṣiṣẹ́ thirty five years tó rówó gbà èmi kọ́ o ìsìlẹ̀ nìkan tó ṣiṣẹ́ ẹ̀tẹ́ tó rówó gbà àbẹ́ni tó wà níbẹ̀ tó rẹ̀ tó ẹgbà àbẹ́kọ̀ tó dàrú àbí hẹ́ẹ̀sì tó bàjẹ́ àbí ojú ọ̀nà tí ò da àbí nǹkan gbogbo àwọn kákáńká alẹ̀ yẹn túrọ̀ àwọn èèyàn bá lágbára pé ẹ̀yin ó sì máa pẹ̀ kan náà irú ta rẹ̀ jẹ ẹ̀rí táwọn èèyàn sọ pé ẹ̀yin náà kódà ẹ̀yin náà máa ẹ̀yin náà máa dán inú wọn bí wọn ọ̀rọ̀ yẹn ò ní ju báyìí náà lọ lórí àkótún ti àbí àtúntì kà pé àmọ́ ẹ mọ̀ jẹ́ kó wà tó ọmọ láàrin nínú Ramadan nìkan gbogbo ẹ̀yin tẹ́ǹ gbọ́rọ̀ ẹ mọ̀ jẹ́ kí wà ká mọ̀ gbọ́rọ̀ lọ́n ti táàkì lọ ayé wọ̀tán ni o ọlọ́nkójú wúlò fún àtàkì jẹrẹ láyàtọ̀ kíá náà wọ́n sàlámù alaykum wa rahmatulahi